بسم الله والحمد لله والصلاة والسلام على نبينا ورسولنا محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáńlá ayé mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí wa kòkò ní alẹ́ àfòlàfà alẹ́ déètì òní ní twenty five twenty five oṣù kọkànlá oṣù lulikada ọdún fourteen forty two. ìbéèrè méjì ni a fẹ́ dáhùn ní alẹ́ tòní. ìbéèrè àkọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú ìjókòó tànà lórí ìbéèrè tí ẹnìkan ti béèrè pé tí ọkùnrin bá sọ pé kíyàwó òun tọkùnrin bá sọ pé kíyàwó rẹ̀ kó máa jìlìbáàbù àbáyá kìmáàrù ful khimar tí ìyàwó rẹ̀ wá sọ pé kò tí ì tó àsìkò tóun ọ̀wọ̀ tá a sì sọ pé ohun tọrọ jẹ mọ́ ni pé kí ọkùnrin yẹn kó kọrú obìnrin bẹ́ẹ̀ sílẹ̀ nítorí pé àṣẹ tí obìnrin yẹn dájọ́ sí yẹn kò gba ìdájọ́ sí kámọ́tì sọ ẹni tó wulẹ̀ wá kọ̀ pé òun láíláí òun ò lè wọ̀ ọ́. àṣẹ jìlìbáàb àṣẹ khimar wọn ìdájọ́ sí i. mo dẹ̀ ti bá wa sọ ní sísọ tó rọrùn parí wípé ọ̀tọ̀ ni ká wọ jìlìbáàb ọ̀tọ̀ ni ká jìlìbáàb ọ̀tọ̀ ni ojú bíbò pẹ̀lú jìlìbáàbù ká wọ jìlìbáàbù tàbí fúlùkìmọ́ọ̀rù lé orí aṣọ tí a bá wọ̀ ìyẹn àwọn obìnrin gbogbo àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin pátápátá ni wọ́n fẹnu kò lé lórí bẹ́ẹ̀ pé ọ̀ranyàn ni kò sí ẹnìkan nínú àwọn àfáà olùmọ̀ ẹ̀sìn tó sọ pé ẹ̀ ṣe rí aṣọ jìlìbáàbù yẹn wọ́n ya pẹ̀lú lórí rẹ̀ kò sí onítọ̀hún tó sọ bẹ́ẹ̀. ẹ̀ńbà ti wá tako ohun tí wọ́n fẹnu kò lé lórí tàbí ẹni tó bá fọwọ́ dẹ́ngbẹrẹ mú ohun tí wọ́n fi ẹnu kò lé lórí fún wa nínú ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ á takò òun náà ni á sì fọwọ́ dẹngbẹrẹ mú un. ọwọ́ ibi tí ìyapẹnu ti wà lórí ọ̀rọ̀ aṣọ jìlìbáàb òun ni pé sọ́pa dandan kóbìnrin bo ojú kó bo ọwọ́ mọ́ tàbí kò pọn dandan ọwọ́ ibi tí ìyapẹnu wà nìyẹn tó gbọ́ pé ìyapẹnu ń bẹ lórí ọ̀rọ̀ ẹ̀há. E má sì wọ́n gbọ́ ibi tí yàpẹ̀ ẹnu wà kì í ṣe bí aṣọ jìlìbáàb ibi tí yàpẹ̀ ẹnu wà ni ṣé dandan ni kó bo ojú àti ọwọ́ mọ́ jìlìbáàb àti tàbí kìmọ́ọ̀ tàbí àbáyá àwọn kan lọ síbi pé dandan ni àwọn kan lọ síbi pé súnà ni. lánàá yẹn náà mo tún wá fi kún wípé yàtọ̀ sí pé àṣẹ jìlìbáàbù obìnrin ò mórí bọ́ńbẹ́ obìnrin kò mórí bọ́ńbẹ́ obìnrin tó bá lóun wọ jìlìbáàbù ọkọ lè ti torí rẹ̀ kọ̀ sílẹ̀. Si yàtọ̀ sí yẹn bíbo ojú tòun ti bó ṣe jẹ́ pé àwọn àfẹ́ẹ̀sì wọ́n pín sí méjì lórí ẹ̀ gẹ́gẹ́ bá a ti sọ yẹn pé bíbo ojú àti ọwọ́ mọ́jìlìbáb àwọn kan ní dandan ni àwọn kan ní súnà ni tòun ti bí wọ́n ṣe pín sí méjì yẹn tí ọkọ bá sọ pé ìyàwó òun gbọ́dọ̀ bo ojú àti ọwọ́ májèlé báàbù kò ní option nítorí pé àrùjálù kọ̀wàmúná alànìsà àwọn ọkùnrin àwọn ọkọ àwọn ni òpómúléró àwọn obìnrin àwọn ni aláṣẹ àwọn obìnrin wọn obìnrin ọ̀wá ní sọ nígbà náà wípé. obìnrin ọ̀wá ní sọ nígbà náà wípé ṣe báwọn àbá àpín sí méjì lórí ojú bíbò wọn bá àpín sí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn bá àpín sọ́nà ọgọ́rùn-ún ọkọ̀ ẹ ní ìpín kan bẹ̀ ni pé wọ́n ní dandan wọ́n ní dandan ni kéèyàn bo ojú wọ́n sì ní tó ń fara mọ́ nìyẹn ó bójú mọ̀nàkàì bá fẹ́ máa rẹ̀ so àlàyé tá a voice note sí mi wípé ọkùnrin tó ní kíyàwó òun ó wọ jìlìbáàb tíyàwó sọ pé kò burú òun ó wọ owó jìlìbáàbù dà tọkọ wa fi ẹgbẹ̀rún kan náírà lé lọ́wọ́ ẹnìyẹn dákọ one thousand naira tọ́wá sọ pé òun ti fi owó lẹ̀ fún jìlìbáàbù kí la fẹ́ sọ sí àárín yẹn mo wá fẹ́ fa mo fẹ́ bá fi ìbéèrè kan kún yẹn èyí tá a sọ lánàá ó ṣẹ̀ sí ọ̀dọ̀ obìnrin tó bá ṣẹ̀ sọ́dọ̀ ọkùnrin ńkọ́ kí ni ìdájọ́ ẹ̀ tó bá ṣẹ̀ sí ọ̀dọ̀ ọkùnrin ṣe mọ̀ pé lánàá a ní pé tí ọkọ bá sọ fún ìyàwó ẹ̀ wípé kó má wọ jìlbáàb tíyàwó wa yarí tó bá jẹ́ dàkejì ńkọ́ tó ga sí pé ìyàwó fẹ́ má wọ jìlbáàb ọkọ ní nóò rárá o sórí bó ṣe ń dress corporate yìí à ìyẹn gan ni mo jẹ dúdú ẹ jùlọ o mo fẹ́ kíyàwó mi káwọn èèyàn máa rí bọ́dì ẹ̀ kán máa rí ṣépò ẹ̀ níta ni o ìyàwó ní rárá o èèwọ̀ nìyẹn o mo gbọ́dọ̀ wọ jẹ̀lì bàbá ni o ọkọ yarí ìyàwó sọ pé òun fẹ́ wọ jẹ̀lì bàbá ọkọ sì yarí kí ni ìdájọ́ ẹ̀sìn lórí òun náà ká má bàa rò lé sí apá kan dá apá kan sí. alákọ̀ọ́kọ́ ìwọ ọkùnrin tí o ní wọ jẹ̀lì bàbá tó gbé ẹgbẹ̀rún kan náírà sílẹ̀ o ṣe wọlọkọ nínú ọ̀rọ̀ tá a sọ ní àná tá sọ pé ta ni ọdún wo ni ó dára kéèyàn fẹ́yàwó tàbí kéèyàn lọ́kọ ó rí i pé asọ́ńbẹ̀ pé ẹni tó bá níkàápá. láti gbé bùkátà obìnrin ni wọ́n ní kó fẹ́yàwó ní àsìkò tá a wà yìí ẹgbẹ̀rún kan náírà kò ra jèlè báàbù fún bèbí ní àsìkò tá a wà yìí the inflation is so terrible that one thousand naira cannot buy a full jilbab one thousand naira ohun tó lérà lásìkò yìí òun ni socks socks glove niqab àmọ́ gown, tẹ́ ń pè ní ah, khimar full khimar ah èló ni wọ́n fẹ́ ta ọ̀pá rẹ̀ ọmọ iye tí wọ́n ń ta ọ̀pá aṣọ jìlìbáàbù ni eléyìí tó dínwó dáadáa bóyá five hundred naira five hundred naira averagely five hundred naira ni ọ̀pá kan rẹ̀ ìyàwó rẹ̀ ó sì lò tó ọ̀pá mẹ́fà torí pé nínú ìròyìn jẹ̀líbáàbù ni pé aṣọ gbàgẹ̀rẹ̀ ni aṣọ bámúbámú ni àbí owó ọkọ̀ ló fún ni torí ó fún lówó ọkọ̀ náà ìwọ ọkùnrin tí o fún ìyàwó ẹ ní one thousand naira gẹ́gẹ́ bí owó jìlìbáàbù ò tí ì fún lówó ò tí ì fún lówó ó fẹ́ kí ìyàwó ọ̀rẹ́ wọ jìlìbáàbù ó gbọ́dọ̀ ra jìlìbáàbù fún lápò ara rẹ̀ kódà kò ní mọ ní ẹyọ kan ó lè bẹ̀rẹ̀ lórí méjì ó lè bẹ̀rẹ̀ lórí méjì tó wọ̀ kan tó dọ̀tí yóò fọ̀ yẹn lásìkò tó fi fọ̀ yẹn yóò mú kejì àmọ́ tí ọba ságbára rárá ẹ bẹ̀rẹ̀ lórí ẹyọ kan tá a bá sì ti ń rà á fún ní ẹ̀ẹ̀mejì lọ́dún ẹ̀ẹ̀kan ní tunu àwẹ̀ ẹ̀ẹ̀kan ní ẹ̀ẹ̀kan tunu àwẹ̀ ẹ̀ẹ̀kan léyá ó rí i pé ńgbà tá bá fi ọdún mẹ́ta á sì rí jìlì báàbù mẹ́fà. a máa jọ mí lójú tóbi ń bá wa fi ẹjọ́ ọkọ ẹ̀sùn mi tó ní àbù ẹ bá ń bà fà wù mí ni mo fi di ẹlẹ́hà ẹ bá ń bà fà léèrè èwo nínú aṣọ ẹ̀há lọ́ra fún mi sọ́ọ̀sì lọ́ra ni àbí gílọ́ọ̀fù àbí nìkọ́ọ̀bù ń bọ̀ sí bọ̀ sí sì kọ́ gúúsà ni ọlọ́wọ́ ṣàánú wa. àlọ́lọ́hún ò ní ṣàánú wa ntíyàwó rẹ sọ yẹn lágbára ó lágbára ìwọ ló ń ra léèsì fún ìwọ ló ń ra àǹkárá fún ìwọ ló ń ra gíní fún ò ń ra ọ̀ṣọ́ míì fún ọ wá dé orí jìlìbáàbù àti wá mú owó lápò rẹ ó wá di wàhálà kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ ní ṣókí ẹlẹ́gbẹ̀rún kan náírà kò sọ̀rọ̀ ń bẹ̀ owó ọkọ̀ nìyẹn tàbí owó glove tàbí owó socks tàbí owó ìbòjú kódà ìbòjú míì ìbàjú ìbòjú míì gan ẹgbẹ̀rún mẹ́ta náírà ni à wọ́n ní òsínbò ju one thousand naira o àwọn obìnrin ti wọ́n ti wọ́n ti sọ̀rọ̀ sókè báyìí o wọ́n ní òsínbò ju one thousand naira o. ọ̀sẹ̀ wa gbé one thousand naira ọ̀sẹ̀ wa gbé one thousand naira fún ìyàwó rẹ aláìní kan ṣe ni ọ́. tó bá ti gbé one thousand naira sílẹ̀ ẹ dákọ̀ ẹ̀ fún mi kí n pèsè okùn ẹ̀ sí àgbáyé àfẹ́ eléyìí o ẹgbẹ̀rún kan náírà ló gbélẹ̀ fún ìyàwó rẹ̀ láti fi ra sọ́jì lìbáàbù láì ṣe one thousand dollar láì ṣe one thousand pound sterling láì ṣe one thousand euro one thousand naira wo ní lu one thousand naira mọ́ owó tí yóò mú lọ sílé tantalizer tí ó fi ra mix by three hundred naira tí ó ra yúgọ̀tì five hundred naira tí ó nà tán lẹ́ẹ̀kan náà kò sọ̀rọ̀ àbí ẹgbẹ̀rún kan náírà o má ṣe bẹ́ẹ̀ mọ́ o. tó bá wá gá sí pé ọ̀dọ̀ ọkùnrin ló ṣẹ̀ sí ìyẹn ni pé obìnrin sọ pé òun fẹ́ máa wọ jìlìbáàb òun fẹ́ máa wọ khimar lọ́kọ̀ ẹ̀ bá ní kò sí ní tó o àjọsọ bá yẹn o ọ̀sọ́ pé ó dẹ̀lẹ́ àgbà tí mo fi ọ o kí ni ìdájọ́ ẹ̀ ìdájọ́ tí ń bẹ fún tóbìnrin bá yarí náà ní ń bẹ fún tọkùnrin bá yarí á ṣe kúlù fún ni á ṣe kúlù fún ni àlóbìn tí ó ti wọ gẹ̀lì bàbá oníhòòhò ni obìnrin tí ó ti wọ gẹ̀lì bàbá oníhòòhò ni awọ aṣọ wà ní hòòhò lórúkọ rẹ̀ gbogbo gíní gbogbo àǹkárá gbogbo léèsì tọ́wọ̀ sára yẹn ó sì wà ní hóhò. èèwọ̀ sì ni fóbìnrin láti wà ní hóhò níta ìhòhò ló wà. bí ọkùnrin bá yarí fún yàwó lórí jìlì bàbá obìnrin yẹn ti dì fún kúlù tóbìnrin bá yarí fún ọkọ lórí gẹ̀lì bàbá obìnrin yẹn ti díù fún tọ́láàkì látọ̀dọ̀ ọkọ rẹ̀ so ìdájọ́ tó wà fún ti tóbìnrin bá yarí náà ló wà fún tí ọkọ bá yarí ọwọ́ á kù síbi pé ta ló ní mọ́nì tó lè kọ ọkọ ẹ̀ lẹ̀ nítorí jìlìbáàbù ta ló ní ímánì náà tó lè kọ ayé ẹ̀ lẹ́ẹ̀ nítorí jìlìbáàbù nínú ibi tá a ti máa mọ̀ pé ọkàn ń pèrè ní mùsùlùmí ìmánì rẹ kì í péye oníkíyàwó rẹ má máa wọ jìlìbáàbù kó o sì máa wòran kó o máa wòran ọ̀ràn ìyànnì jìlìbáàbù o. o lè bójú o lè má bójú ok àmọ́ jìlì báàbù sẹ́ ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni àbáyá ọ̀ràn yẹn ni fúlùkìmọ́ọ̀rù fúlùkìmọ́ọ̀rù ọ̀ràn yẹn ni obìnrin tí ó ti wọ̀ èèwọ̀ ni fún láti jáde bọ́ síta kó wà nulẹ̀ tó bá fẹ́ jáde tó bá fẹ́ jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́ lọ máa rẹ́ǹtì ẹ̀ ìyẹn á máa rẹ́ǹtì gèlè báàbù wọ̀ ṣé bẹ́yìn obìnrin tẹ́ bá lóde tẹ́ bá ń lọ ṣé bẹ́ẹ̀ máa rẹ́ǹtì nǹkan ọrùn tẹ́ lọ rẹ́ǹtì ẹ̀ ẹ tó ti fẹ́ jáde tó ti ní gèlè bàbà ọ lọ rẹ́ǹtì gèlè báàbù ni ọ rẹ́ǹtì ẹ̀ tọba sì ti lò tán ní ọjọ́ náà ọbọ̀ ó fọ̀ ó lọ ó dá padà fún nìkan. ìkọ̀yàwó ìkọ̀kọ̀ ó lè ṣẹlẹ̀ nípasẹ̀ tí igun kan bá fárígá òun ò ní máa wọ jìlìbáàb ìyẹn obìnrin tó bá lòun ní wọ jìlìbáàb tàbí tí ọkọ bá sọ pé ìyàwó òun kò lè wọ jìlìbáàb. ìbéèrè kejì fún ti alẹ́ tòní ọlọ́ba ìpè ọkùnrin kan ó níyàwó wọ́n sì bímọ wọ́n ti bímọ tó ọmọ mẹ́rin òpínyà wáyé láàrin wọn òpínyà tara ó wáyé láàrin wọn. oníbèrè wa ń béèrè pé àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yìí ibo ni wọ́n wà ọ̀dọ̀ ìyá wọn ni wọ́n wà ní àbí ọ̀dọ̀ bàbá wọn ó pé àwọn ọmọ yìí wọn ò tí ì dàgbà lágbà sọ́dọ̀ ìyá wọn ni wọ́n wà ní àbí ọ̀dọ̀ bàbá wọn kí ni ẹ̀sìn sọ lórí ọ̀dọ̀ ẹni tí ọmọ máa wà lẹ́yìn ìgbà tí tọ́lák tàbí húlù tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó. ṣe rí mọ́síálà yìí mọ́síálà kan ni tó lágbára ta ni ó gbọ́ wò lẹ́yìn ìkọ̀sílẹ̀ ta ló máa gba ọmọ tí ń bẹ láàrin ọkọ àti ìyàwó wò lẹ́yìn ìkọ̀sílẹ̀. alákọ̀ọ́kọ́ kéèsì yìí tàbí mátà yìí kì í sábà jẹ́ mátà tó gbojú bọ̀rọ̀ kì í sábà jẹ́ mátà tó gbojú bọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ilé ẹjọ́ ló máa ń jẹ mọ́ ìdí tó fi máa ń jẹ mọ́ ilé ẹjọ́ ni pé ọkùnrin yóò kílèmù ọmọ obìnrin yóò kílèmù ọmọ ní ọba di ìyán kan ìyán rin nu, àkọ́kọ́ nù. àwọn méjèèjì wọ́n sábà máa ń kílèmù ọmọ. ìdí kejì tí ó tún máa fi jẹ mọ́ ilé ẹjọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà òun ni pé lẹ́yìn ìkọ̀sílẹ̀ àwọn ọmọ wọ́n máa jẹ wọ́n máa mu wọ́n máa wọṣọ wọ́n máa lọ sílé ẹ̀kọ́ tó jẹ mọ́ owó lọ́pọ̀ gbà lẹ́yìn ìkọ̀sílẹ̀ àwọn ọkùnrin wọn ì fẹ́ gbé wọn ì fẹ́ gbọ́ bùkátà orí àwọn ọmọ wọn ì gbọ́ bùkátà orí àwọn ọmọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. nítorí ìdí méjì yìí àwọn àfáà sábà máa ń darí ta ni ó tọ́jú ọmọ lẹ́yìn ìkọ̀sílẹ̀ ọ̀dọ̀ ta lọ́mọ ó wà lẹ́yìn ìkọ̀sílẹ̀ wọ́n sábà máa ń dá padà lọ sílé ẹjọ́. bí bẹ́ẹ̀ kọ́ ọ̀dọ̀ ìmáàmù mọ́sálásí ó ti tó ọ̀dọ̀ ìmáàmù mọ́ṣáláṣí ó ti tó sẹ́rí ìyàtọ̀ ń bẹ láàrin ilé ẹjọ́ àti ìmáàmù mọ́ṣáláṣí. ìmáàmù mọ́ṣáláṣí tí wọ́n bá gbérú ọ̀rọ̀ báyẹn wá wípé ibo lọmọ wà ó lè sọ fún wọn pé ibi tọmọ wà rèé báwo lọmọ ó ṣe máa jẹ báwo lọmọ ó ṣe máa mu ó lè sọ fún wọn sísọ ní tiẹ̀ ó o má lè ẹ̀fọ́ọ̀sì ẹ̀ ó lè má lè mú sísọ yẹ di dandan to ga si pe ibi ti ìmáàmù bá sọ pe o yẹ kọ́ ọmọ o wa ọmọ ò ní sí ń bẹ̀ ẹni tí ìmáàmù bá sọ pé kọ́ máa gbé bùkátà lórí ọmọ ó lè má gbọ́ bùkátà lórí ọmọ yẹn. Therefore, ọ̀rọ̀ ọmọ lẹ́yìn ìkọ̀sílẹ̀ a máa fẹ́ dàrú ló fi já sí pé ànúkútọ̀ àlùwúlá lórí ọ̀rọ̀ yìí ni pé ó sábà máa jẹ mọ́ kóòtù nítorí pé kóòtù ẹ̀ka ìjọba ni tí kóòtù bá sì sọ pé ibi báyìí ni kọ́mọ kí wọ bàbá ọmọ kó ọmọ múye báyìí wá tí igun kan bá fárígá kọ́mọ ò lè sí ń bẹ̀ tàbí kò tiẹ̀ fárígá kò já ń pátá àmọ́ àsìkò tí ó fowó lẹ̀ tó ọkọ̀ kò fowó lẹ̀ ilé ẹjọ́ ní àṣẹ láti sọ pé kí wọ́n lọ gbé wá kí wọ́n lọ fipamọ́ sí àtìmọ́lé ìmáàmù ò ní àṣẹ bẹ́ẹ̀ therefore làwọn àáfàá wa fi máa rẹkọmẹ́ndì wípé ìgbàkígbà tí kéèsì ibo lọmọ wà lẹ́yìn ìkọ̀sílẹ̀ báwo láti máa rí owó tọ́jú ọmọ lẹ́yìn ìkọ̀sílẹ̀ ìgbàkígbà tó bá ti di iṣu atayanyan èyí tó dáa jù ni pé ẹ lọ sí kóòtù.